ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀tẹ́fún ọlọ́wọ́n ọba aláàánú أترى يكياتي جفون síwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa ẹ̀nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́n kọ́ bá nábi náà tẹ̀lé wọn lérẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ kíra tí a ń kà ní ọjọ́ òní ní hukuku fi tarik tí a fẹ́ bin Muhammad al-Khamis ọlọ́n bá sàfẹ́ lẹ́sìn àmá kẹtùmọ̀ kàtírà náà mọ́ sọ́njú ní ipa bọ̀ tí àfá mìṣáwí sọ nígbà pé ọ̀yẹ́ kí ẹ máa bọ́ sókè bí ìwọ̀n ìd ma wọ́n tẹ̀síbí rẹ̀ nígbà tẹ̀síbí ráṣẹ̀ nígbà ọ̀wọ̀ kò bá mú àfáyẹ̀ sọ báyà rí wọ́n ní ara ọmọ láfáyẹ̀ sọ mistake ìpè súnnà gan ni kí ẹ máa bọ́ sókè gbogbo tẹ̀síbí rẹ̀ ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ìdí ìbẹ̀ mo ti kí lóye òjìká láàkọ́ àgbà ọsókè ìdí mẹ́ta ẹlẹ́ẹ̀kejì náà àgbà ọsókè ọmọ àgbàgbé kí mo wá ẹnì kíkọ́ ara mi létí amíru ẹlẹ́wàádìí kíkà tó tọ́ ń pa rẹ̀ náà kíkà náà ni bọ̀lógún maram kọ̀ọ̀dí ilẹ̀ hakam ó di بلوغ مالام توحيد الأسلام بلون 2 page 297 كتاب الصلاة صلاة الجمعة من القرى تلالنا لرنقى بوسكين وني ويرفع يديه كما قوى سكين ما كل تكبيرة تكبير قوى تكبير لقول وابل بن حجر يقول وحديثي هابل بن حجر كان رسول الله صلى الله عليه وسلم كان يقول يرفع يديه مع كل تكبير يقول عصان كان وضعني اتساء النبي كان رسول صلى الله عليه وسلم يرفع يديه مع كل تكبيرة هو تكبيرني هو مذهب جمهور العلماء هو قرار جمهور العلماء ilẹ̀ faramani ne nínú um imamani inú wani imam méjèèjì abu hanifa wa shafi wa riwayatan an malik kira imam malik ti wa gan bayan o di wa wallahu ta'ala alam wani bulashiri a ninin bulugun maram karo telehol akam volume 2 volume 2 page 397 ya sawa في أسئل ابن حجر رحمه الله مضي ولم يضعفي ضفوا لهم ولا أفرج وفاوا فأسعد لم يضعفرج وباين باين وضعفي إسلام هو اللوك يلون تتبون كتبون فوا أما في يرى إسلام ويرى ما أنا في شيء أنا في شيء فقط يكون نيس نيس ويجب أن يكون نيس كلمة ọba rẹ̀ lẹ́yìn náà ìdíwá condit company bí nǹkan ti kìbọnú ìgànná ohun tẹ̀ ní rí rárá ń ta ní bò láti rí àti àwọn bọ̀dàbùdérì ní ṣe television oníẹ̀sì kálọ̀ nígbà ṣe wáyà yẹyọ lọ́wọ́ yìí bí èjò kò sí kò ní Islam lásìkò tó àwọn anímọ̀dínà àkàkàn ṣe wáyà wọ́n láàyè ẹni tó bá wà mọ̀ nípa Islam lásìkò yóò ṣe rárẹ̀ tí a ń sì fọ́ ẹ̀ káàrí jawali ìdá ìrí ikú ó ní jawali lọ́wọ́ lọ́yìn ẹ̀sìn kọ́ lọ́yìn gbogbo ma lọ́wọ́ nùí gbogbo ma lọ́wọ́ nùí ọjọ́ ìpàfẹ́ àgbẹ́ àgbẹ́ tó tọ́lá fáà ń rẹ̀ ṣe nínú tí a ti rẹ̀mí lẹ́nu àwọn kan ní káàkiri tí kẹ̀kẹ́ ẹ̀ ìgbẹ́lómi àgbẹ́ rẹ̀ máa fi wáàzì yóò ló wá pé ọ̀kan náà àwọn afáà sọ pé ẹni tí wàá ma kìlá àfàwọn afáà lámúyẹ́sùn rí àtìlẹ́sùn ẹni tí wàá mọ̀ pé àfa ibà àfa ibà àfa ibà àmì ètò ìsẹ́mi ọdún àfa yìí kò sí ìgbóòórùn mà ewu yẹn mọ̀ tí ń tẹ́ mà àmì ẹ̀sùn kò sí ìgbóòórùn mà wọ́n tọrọ ká fún àkàwé ọmọ wí síta no no no no no ẹni tí a máa wí ọ̀rọ̀ síta jù wọ́n ní àmì ó ní volume 2 page 397 ó díye wa wallahu ta'ala alam naam naam hadith tó mú wá gan tó sọ̀rọ̀ ní at-takbir fi salatu sikir ọ̀gbẹ̀rẹ̀ wọ́n mú àwọn ọ̀rọ̀ bí mẹ́jọ wá inú ìwá ni pé ويرفع يديه مع كل تكبيرة يضرب تكون مديه كل عمل دي شيء بيرك على عفو وان يرفع عما استكبير ما بيرفع انت عليك دعية قليل وان يرفع يديه مع كل تكبيرة لقول وائد بن حجر أما بيولا يسوك تكبير gbogbo gbogbo gbogbo wo قال واهل أما حجر فايك كان رسول الله صلى الله عليه وسلم يرفع يديه ما كل تكبيرة يقول الله سلم بما قوي سكين قلقه ما قوص بقوة تكبير تنسي هو مذهب جمهور علماء إليه مذهب بقوة علماء من أم إمامان نوناني أبو حنيفة والشافعي ورواية عن مالك أسئلة أبو مالك ناس قد يوعى wani taudi da hakan kirayi suke nira kirayi ai da su kíkọ́ ni ya kírun ìdí lọ́jọ́ àràfá kírun ìdí lọ́jọ́ àràfá bala ya wá sẹ̀rẹ̀ àwọn mi fi kan kàmínà sí ìdí náà fi kan wá sẹ̀rẹ̀ náà náà sẹ̀rẹ̀ àwọn jama'atul islam wọ́n lọ round bá gbogbo àwọn ìmáàmù ìdí wọ́n á onílẹ̀ sáàrù bíi wọ́n ní àwọn fẹ́ kí ọgbọ́lọ kí ìdíjọ́ kanáà pé tàbákí ìdíjọ́ ọ̀rẹ́lẹ́ àkúrò wọ́n papọ̀ ní àmọ́kà ìbà àdẹ́rù àwọn kẹfẹ̀rí bí a kí ìdíjọ́ kanáà nígbà ní ọ̀rọ̀ sáré bí ṣùgbọ́n ní kí kágbà ọ̀rọ̀ ìjọ àràfá ìjọba ti ìdí ìjọ yẹn ó lọ jẹ́ ṣe ọgbọ́n ìkan alùlọ sí àjọdún yìí àwọn ọmọ rẹ̀ ń bè lọ rẹ̀ pé bóníkáwọn sì kìí káwọn kí wọn ìdí lọ nígbà àràfá tàbí káwọn lọ káwọn báwẹ̀ wọ́n kó lọ́dọ̀ mp suleiman akẹ́kọ̀ọ́ sọ wọ́n pé wọ́n lọ́dọ̀ mp suleiman mp suleiman bá ti kọ́ náà ṣe láàárọ̀ báyìí àwọn ẹ̀fẹ́ jẹ́ báyìí wọ́n ni mẹ́rin ah, ní káwọn bá mi nìkan ìwọ láàsì ìyà ilé ìtú méjì àti ilẹ̀ ọ̀ nítorí àmì tó gbóná bá bàbá àti ọmọ ẹ̀ ọ̀rọ̀ sí àtọ́tọ́ ẹ̀rọ ìjọ bàbá àti ọmọ ẹ̀ ẹ́ ara yóò ní bí ara yóò ní yé gbóná kí bá kiri bùdó ó ní ara yóò ní yé gbóná àti ìjọba kiri bùdó yé ìtura bẹ́ẹ̀ ọ̀rọ̀ jùlọ ni ẹ̀rọ àríbìrì bọ́ọ̀ yẹn ló wá sábò fún ìgbìyànjú ẹ̀ bọ́ọ̀ sí bọ́ọ̀lá àgbẹ̀ kàwé rẹ̀ wọ́n wá ní mọ́nà ní káwàá bí lọ́dún tó ń gáàbì mo ní àríbìrì ìṣẹ̀lẹ̀ láwọ̀ sẹ́lẹ̀ tó bá wọ̀ jọ àràfà ó ní á bàkẹ́lẹ̀ náà nǹkan kí mẹ́nà manzo Allah sallam ya bada umarni sultan ya bada umarni duk wanda ya so ya biyo umarnin manzo Allah duk wanda ya so ya biyo umarnin kò sí wàhálà tí mo yá àdùnmí rán náírà fa ìjẹ́ tí mo yí sẹ́lẹ̀ rán náírà fa tí ò kó o débi pé ìlú kàmúndé gẹ́gẹ́ náà lọ́pọ̀ ìdá bọ́ọ̀yọ̀ tiẹ̀ nù. ọ̀rọ̀ tó bá yẹ sọ látẹ̀lé ọ̀rọ̀ alẹ́bì ni látẹ̀lé náà adébí mítì yẹn ló ń bẹ̀ wá ìmáàmù Watford ìta bá ní bá mú tíra ẹ̀ lọ́wọ́ bá ní bá ní sọ́kàn sí mi chief ìṣẹ́kẹ̀lẹ̀ sultan ìṣẹ́kẹ̀ tíra yìí sọ pé làbúdà àtìkúnà mọ́wàá sọ̀wádùn àzíl túláàtì ni àwọn aráàlú kí wọ́n tẹ̀lé ti mẹjọ́rì ti bá wí wọ́n ni mọ́nà ìta àrọ́kọ́ wí ìbá kò yẹ ẹni bá àwọn dáàlì lọ́wọ́dùn àzíl ẹ àwa mùsùlùmí nàìjíríà kákẹ́ gbogbo wa kákẹ́ gbogbo wa tẹ́ láàgbà tẹ́tẹ̀lé sultan kí wọ́n rí mẹjọ́rì àgbáyé islam tọ́lẹ̀ ní sọ̀rọ̀ kọ̀sọ̀rọ̀ nàìjíríà fa ọ̀rọ̀ àgbáyé islam ní sọ asìbìrì nàìjíríà gan ó tí lè sọ́tọ̀ àwọn òwe majority táwọn tó ní tó ní kí ọdún òkè ìbí yọ àràfá wọ́n ti tíra gan fún gan fún ayé kúlí sí tíra sọ pé tíra sọ pé tíra pé àwọn ará sàrúdí ìgbà ti mistake tí wọ́n ní on eight lọ́jọ́ àràfá àbí wọ́n ń pe on two lọ́jọ́ àràfá tí wọ́n rẹ̀ kátàkì oye àràfò pé méjì ìmáàmù nílò àwùtá mùtí ìfúgbò mi nìyẹn ó lọ́nà pé àrà àràfà yóò mọ̀ yóò àràfà ní ìmáàmù kí lọ́jọ́ àràfà ni jọ́sí ìmáàmù wà láràfà àrà àràfà yóò mọ̀ yóò àràfà ní ìmáàmù ọjọ́ àràfà ní jọ́sí ìmáàmù wà ní àràfà ní bàbá ìmáàmù sí kọlọ́bà àforíjì wọ̀ bá ní yọ ọ̀rọ̀ ní ẹwà iná láàyè ń gúrò ilẹ̀ sọ̀wárí kọ́lá àti yọ́ wọ́n a máa lè fún sọ fún sí kúrò ẹ̀yìn aláàrin ọlọ́niyàn wa náà kúrí pé àfẹ́ kírun lọ́ràfà náà wọ́n fẹ́ bọ́sù wa ni ọlọ́ọ̀bọ̀ wo ara kù lọ́wọ́ báyà wa ní ẹ̀sì sí wa àmìlẹ̀ òdúró pé wọ́n ẹ̀sàkọ́ lóbi ní wọ́n a máa lè fún àti sí tẹ̀sí bó sì tẹ́lẹ̀ súnà ọ̀rọ̀ ọgbọ́n yẹn máa mú wa pé àbíbí ìsìlẹ̀ nǹkan gbàwẹ̀ lójú àràfà ṣùgbọ́n ní ká àti kíní kàtọ́nù ìwé láwọn tẹ̀lé mẹ́ẹ̀

ọ̀rọ̀ ló fi sọ mílẹ̀ àdúrà tó ti kàmì yé wa bọ́láwù tí a láàlẹ̀ tí a tẹ́ kalóni gan ọkùnrin tó nílò tààrí ẹ̀ wọ́n a lè kùnú sálàm dìlà Mm ìtàbá gbọ́nfà tí ìtàbá ti bẹ̀rẹ̀ yìí ìwà ní ilé ìtàbá ti bẹ̀rẹ̀ bọ̀ sí kíyàn wọ́n ti bẹ̀rẹ̀ pé ọba ọba mi ẹjẹ inú ẹgbẹ́ súnà ni inú ẹgbẹ́ wájìbí ni súnà mọ̀ wàkádà ni ọdún èmi irun tí ìdí gan fúnra rẹ̀ ó di kí a fẹ́ ìrìnàṣẹ́ ojú tó bá débẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ni pé ìrun júmà ọba bá ìrun sáàgbé imam ti dìde lórí ìrùkọ́ ẹlẹ́kejì ìdí máa fi ókè zoro ní àríwá ẹ̀kọ́ ni irun add ẹ̀ kọ́lá bí àti kíláwó bí bá wọn tí wọ́n bá sálámà ó kìí rákà méjì àmọ́ bí wọ́n ti sálámà kó tó dé mẹ́rin lókè ẹ̀rí àtijọ́ amẹ́bí àrí sáàgbé ìrun júmọ̀ ni ọba bá gbé imam dìde lórí ìrùkọ́ ẹlẹ́kejì ìdí ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àbẹ́ẹ̀kọ́ ni ọba alákà ẹ̀yìn àb tí wọ́n bá di lórí rúfin lẹ́kẹ̀ẹ́ ọ̀bàrán kankan nínú mọ́sálámà ní sílẹ̀ méjì júmọ́ wà kí mẹ́rin àmọ́rùn aid tí ìkẹ̀ ṣe àhùn lọ́gbọ́lá bí wọ́n ti kí wọ́n ti kí kára méjì tàbí wọ́n ni àníwọ́n ti wọ́n tó àníwọ́n ti kí àhùn wọ́n ti àtàyà àti sálámà àti kára méjì lẹ́kọ́lá máa kí bí ìdì wọ́n ti àtàyà àti sálámà ọwádé lọ́jọ́ wọn ọ̀dọ̀ tó àwọn agbẹ́ ìmọ̀ mùsùlùmí asálámà tàbí tó gbé mẹ́rin ní lókì ní jíjá ní masoud ó di wà wọlá bẹ́ẹ̀ máa àwọn ọ̀rọ̀ tá à ń sọ ní pé akẹ́kọ̀ọ́ nǹkan níbi dáa àbúkẹ́tọ̀ nǹkan ní kíkẹ́ títà gbọ́ àbẹ́ àtọ́kasọ́ wà very very careful. lápẹ̀júwe àkàtà mẹ̀nsáwì ẹnì kan máa lọ bìkan pé kí ẹ̀ máa lọ bìkan kí ẹ̀ máa kí ìdì nígbọ̀ yìí kí ẹ̀ máa rí yìí máàmù kan máa káwọ́ sókè ń bẹ tẹ̀kútẹ̀ mẹ́rin méjèèjì kéré bí láàrin ìdí káàkiri ọ̀rọ̀ àfáà ti sọ̀rọ̀ pé ìgbàlẹ̀ mútọ̀ ojú àkàmọ̀ wa wá sí hàn kí ni yóò ti kí lọ́rẹ̀ lú ẹ̀ ó di wa mo ti rí nù ọjọ́ pé fatuwa kò yí àwa àwa fatuwa yẹ wa ó ti bá a ti kalẹ̀ búra kan pè ní usman abubakar usman farafila kan fatawa ulama akuwait 100 billion dollar 110 riyal that's 1 million naira deal with me 110 riyal uh, times 100 lọ́jọ́ yìí 1 million ní sọ́ra fíà yìí sí ẹ̀fẹ́ rà kò sí owó ní ọwọ́ mi gbogbo ìdájọ́ gbogbo tó lérò àti tó lérò wà tí ó ti rò tó ti rò gẹ̀ẹ́ wà mẹ́ ilé ìgbìyànjú gbàgbé tọ́lọ́ bá ti sọ̀rọ̀ balúrọ́ èmi náà rà náà báyìí ọlọ́run bá kó aṣọ lẹ́sàrẹ́ wọ́n ti ṣe ẹ̀fún wa wọ́n ti ṣe ẹ̀fún wa wọ́n ti ṣe ẹ̀fún wa àwọn ọba òsè mí ẹ̀wọ̀ rabin baz ní àkàkíní àtàwà àkàmù sẹ́ríà bàbá òsè mí gbogbo wọn ti wútu àwọn jẹ́ àwọn jẹ́ tọ́tọ́ wa bàbá mi rẹ̀ ní ọ̀pẹ̀lẹ̀ ìtù wàhálà ìtù sọ ìléwó ìgbàwó ó di ẹ́kà mírù tọ́lá ọlọ́bìnrin yóò ní àbí ọlọ́bìnrin yóò ní ọlọ́bìnrin ọlọ́tẹ̀gbìnrin yóò ní kí mo ní máa mú tíra wà tí mo wá pọ̀ yóò lọ́gọ́ tọ̀ bí kí lè rí nù It's good someone will be it's good ó máa ní àwọn nǹkan báyẹn ilé ìwé mú wa sọ nǹkan tí yí báwo bá rí ó ní yéwa ọ̀nà mọ́lá àfọ́rọ̀ yéwa náà mọ́lá dímẹ̀ المقاصد المهمة بين يدي الكتاب دي ها كوري وان بيه مقاصد مهمة بين هذه الكتاب المقصد الأول كيف نقرأ التاريخ قال في انتوسك تاكين قرأ تاريخ تاريخ إتان أو very very important فوني wọ́n bóòlù àti máa kà dà bóòlù bóòlù àti máa kà á máa kà فنقرأ التاريخ المقصد الثانية لمن نقرأ فلا نقفه المقصد الثالث ألاك وسائل الأخبار بين التاريخ هو أن تيمة فيما مدبره وان بس التاريخ انت التاريخ أفضل دبك كتابك بالله يا كارئا كتبي وسماء وسمائع زوينني ó ní bíláì kí mo fọ́lọ́n bí ọ mo fọ́lọ́n bí ọ ìyá kárí àkótùbù bí kí kàtíkà mi yìí ó kàtíkà mi àhà àti wọ́n tó ń gbọ́ àtàwátà ń ká àtàwátà ń gbọ́ làfà ń bá sọ̀rọ̀ asbil alẹ́ àrídá alhukmi wa karami mẹ́kọ̀ rí aṣọ rí ẹ̀ àkíbà rẹ̀ ìdájọ́ àti àpálẹ́ ìfínbẹ̀ واصرب لنفسك ما تلقاء من خطأ واسي سورو بواسيري بتبقى قديم تراي من خطأ منه عم يستيقظ وبطني تقوم بواسيري أو أصلحته تثبت إن كنت ذا فهم أبو ستشمه أولو فلادا bá jẹ́ kan nínú àwọn tó kọ́ ọyẹ́ ẹ̀sìn ẹ̀wọ́n ti ẹgbẹ̀rẹ̀ kan ló ṣàtúnṣe ẹ̀ gbà fáàmì ẹni bá jẹ́ kan ọyẹ́ ẹ̀sìn ó ti yé wa ìjẹ̀wáàbìn ọba òṣùbákan àjẹtọ̀ báyìí pé àìmọye àwọn tó mọ̀ símù pé ó yíwọ́ máa lọ́wọ́ lẹ́pẹ́ wọ́n kò sí bàwájú wọn kan min usamin taba augad ẹ̀mọ́ àìmọ́yà máa sọ́wọ́ sọ́fà ẹgbọ́n mi ti tájẹ̀ tẹ̀mù omi kúlùnà yà ákì kùtọ́ ọ̀nà yóò yọ́lá lè ní kúlùnà onímọ̀kùyọ́ gbogbo agbọ́lọ́ta yà ákì ọmọ yà mi kùtọ́ àmà sí mi steak zulgolẹ̀ ni àjẹ̀lẹ̀ àwọn ayẹ ìtọ́jú ọ̀yà tí ó lè yọ̀ yẹ gbẹ́lò hó yóò fọ́dúlé ní òṣèyà sẹ́ni máa gba ògbèrè lọ́ọ̀lù yẹ kúrò àwọn ẹ̀yà fúnlẹ́gbẹ̀ sílẹ̀ ọ̀yẹ̀ gbogbo gíní gbogbo fọ́lẹ̀ tó lọ́lá sílẹ̀ ní ìyìlá ilé ni máa gba odù odù rẹ̀ abájọ́ odù yẹwà lọ́lá òtàrà wọ́n àtàmà hìí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ìnàmìn ààbẹ̀mù àkádìbò tààrí inú irọ́ ńlá táwọn tí wọ́n sọ ìtàmà sọ ọ̀lá ìmàmọ̀ǹkà tíra yìí wọ́n rí pé scott time ní ẹjọ́ pẹ̀lú àwọn ìwé ìtàǹkì ní ọ̀gá àwọn ìwé ìtàn john secondary school ayárasẹ̀ kí ẹ̀ tó wọ́n ṣe wọ́n ti ṣe burúkú fòtí fún islam bẹ̀ gbogbo àwọn gbára ṣe ayárasẹ̀ nǹkan ẹ bá ń gbọ́ nípa àwọn sẹ́dínà alì máa áwùyà nǹkan ẹ máa wò pé àwọn ilé ìyáyé wọn wá fún wọn kàn bí i wọ́n jà kiri ayé ni ó di tí wọ́n ní yàwọn yẹn nìyẹn ẹ̀ntáwó wọ́n ká òwe ọmọ kan níta níta máàkì ìsìn university níta máàkì àwọn pépà wọn gbogbo àwọn tí wọ́n ti àwọn ìwé ìsẹ́rìsìrì tí wọ́n lò mẹ́ christian sí wọn professor ayọ̀délé christian ni ó tó ṣe ìwé táwọn mùsùlùmí lò ní ẹ̀kọ́ ní òfin university náà professor ti wá wà ó ní ayélujára mẹ́rin ní ojú àwọn àmì ẹkọ́ lọ́gbà kó sànà wà ẹni min àádámọ̀ àkàzíbì tààrí nínú kásìbì jù inú rọ́tún pàmínú tààrí za'ama za'imina ana ashabi rasulullah kanu mudmirina ada adawata ibada ibada zani pe kuma su ti àwọn asin islam wadda àwọn sinu nípa ọ̀tẹ̀ هذا باطل فاني روي يرول لي بعين عن كل بود عما يفسح به قول الله لهم وعنهم ilé ìdínà tí ń tọ́lọ̀ ń sọ bẹ̀rẹ̀ fún wa inú ọ̀rọ̀ wọn kan nírò yàwọn sáré pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah mo ní bẹ̀rẹ̀ mẹ́yẹ fún wa ó ní ẹwọ ni wàhálà bátìlù àwọn sọ léyìí ìran wọn pa wọ̀bà aidun kúlù bọ́ọ̀d ó dẹ́ jìnà ní gbogbo dídínà amma yusufullo bí i kọlù bá ààlà fún àgbọ́yé ọ̀rọ̀ tó wà direct ní ọ̀rọ̀ náà bá pé كنت خير أمة أخرجت للناس تعمرون بالعين لا بإذن الله أين لن أخرج هذا أين ìṣòmínà bí láà ní ẹgbẹ́ ọba gbọ́ ọ̀rọ̀ yìí sọ ṣé àbá àwọn sábìlì náà gbọ́ wíńdẹ̀ ọkọ̀ àwọn sábìlì náà gbọ́ wíńdẹ̀ àwọn àlọ́ ọmọ yìí kù sílẹ̀ alọ́ nílẹ̀ ìlú rẹ̀ kùdùmọ́ ń tàwà ìbéèrè ni mọ́ńtà rẹ̀ àti ọ̀rọ̀ yìí àti ilé ẹ̀ ń sọ fún ẹ̀hán kí ni ọmọdé mi rí abdulatif ọtúmọ̀ ẹ̀rọ ń sọ fún wa kí ni kúgbà báyìí kí ni kúgbà ọmọdé mi rí abdulatif àwọn àmì ẹ̀sà àbílẹ̀ àwọn ọlọ́mọba wí o كنت أجا مسلميني وأنا أنتم أروني كنتم إلى جاء أنا وصابي لهم باويني أنتم على العادة كانوا أتكوتي هم جمع تعمرون بالمعروف وتنعون على المنكر وتؤمنون بالله قام يا يوا كنتم بخطاب ويني الاسم كبانجته كما بقى مسلمين لو كنتم خيرا فراين أوان مسلمين كما قبل أن نكالوتو ني إرويلا àti káwọn bá ṣe ṣí fún oníkíní káṣẹ yẹn ó di yẹwa Allahu ta'ala alam ọlọ́mọdé àkókò wa sí wọn kọ́ọ̀lù rasul sallam kọ́ọ̀lù rasul yìí sallam sallam àti bí òjò lọ pé khairun nas qarni khairun nas kìíní ọjọ́ dájú nínú àwọn èèyàn náà tó lè lùgbọ́ sọ pé khairun qarni kí àwọn ọmọ sáà máa wí khairun nas ọjọ́ dájú náà كنت خير أمة أخرجا للناس ناس ناس خير الناس أجب أبوه فاتا أبو عزنان يا أمان صلى الله عليه وسلم قد يوا أو نوع ما عادي كلاما أمان صلى الله عليه وسلم أو الخطاب أتي سيدنا خالد بن وليد ومدى سيدنا خالد وارث سيدنا عمر لتني ثلاثة ثلاثة أو كان ثلاثة ما هو سيدنا àbí wọ́n ń jà lọ́fàá nígbà tí mo jẹ́ amíru tó fi yọ Khalid kò ní amíru kọmọ́dà ojú ogun kéèfì ṣe Buhari dà sambo ó di yé ọlọ́pàá kọ́sí àná wa ìsìn mi ní kùn lánàá nígbà pé kéèfì dáhùn ó di àlálọ́gbọ̀n mi ò àlálọ́gbọ̀n mi والله تعالى أعلم نعم وإن من قربة الإسلام بعد القرون الثالثة متفضلة لها أكثر فإن من قربة الإسلام بس الإسلام بلس بجج شوف بأوان يروح بلس يولي بعد القرون الثالثة المفضلة ما تي أوان كرني لها أقوى أوان تابعي لتان كرني لها كذي أوان تابعي لتان قال لك تاتون لو تبعد اتابع التابعون ودي مجاولي كما قال لما جاءت عربي يقول خير القرني قرن يبي خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم خذ يوا المزرفر يوا أبدا قتاب شوهو طاري وخرفوه بحيلا ما تنقون كان tí wọ́n pé wọ́n tẹ́jì tán wọ́n tẹ́jì tán wọ̀kálà fòlàkó bọ̀ زعموا أن أصحاب الرسول صلى الله عليه وسلم لم يكونوا إخوانا في الله تعالى وأن قيم إتا وأن صلى الله عليه وسلم هو جمع ينصرهم ولا يكونوا رحماء بينهم هو جلما سبنا رحمه الله إنما كانوا أعداء في أعطانوا دلعن بعضهم بعض ونما لا ناراوني ويمكر بعضهم ببعض كما تكفراوني ونقالك ما ومن تكفر كجراني ينافق بعضهم بهم منافق يراوني فأمروا بعضهم على بعض أما ديت أما أما ديت يراوني بغيا وعدوانا نتي أوكي أتي جنو عرامي وكباء الدنيا بجمع ولي فهو اعتسانو والأمر الله كان مفجلون ربورا سبحانه وتعالى كذبوا ونفلق ومون وجاءوا بإفق عظيم كل الموان أحلق عرون لوا بوتان مبين وسيرتها السفمات كان أبو بكر جاني سنة أبو بكر وعمر أت عمر وعثمان أت عثمان وعلي أت علي وصلها أت صلها وزبير أت زبير وابو عبيدة أت أبو عبيدة وعائشة أت سيدة عائشة وفاطمة أت فاطمة وغير من السابقين àwọn bẹ́ẹ̀rẹ̀ náà tó kọ́kọ́ gba ìsìláàmù yìí bọ̀ sọ̀hábàtún yaminin àtàwọn sọ̀hábàtún yaminin àkọ́kọ́tún من أن يقع منهم شيء من ذلك قبل يوم نبيل و ونبل يقبل أن يوم يمكن كباية ما سلني أعلم الله كانت بنو حاشم بنو أمية أوفى بذلك بإسلامهما وقرابتهما دين أما بنو حاشم هو نبي سلم أما بنو أمية أو سيدنا عثماني ووديا وذلك قريش المبوة عدى سلادة ذلك الإسلام أنقذوا وقربت أسكي المبوة وجاء ذي كنا وأوفق أسل الله أسكي فلاني وأسكي سمايا سيد الرحيم فآذم تعاونا إلى جانت ما نرى على الخير لريوري الله أكبر ومن فتحت أفتار ومن فتحت أفتار الأرض على أيديهم àgbàkọ̀lọ̀ wá ní kí ìgbèrè ayé ní bísí gbogbo ọlẹ́ ayé wọ́n wọ áfíríkà wọ́n wọ gbogbo ẹ̀ wọ́n wọ gbogbo ọ̀sán lẹ́sàn rí ó ní bí àìdí ìgbẹ́ lọ́lọ́ wọn ọ̀dọ́kọ̀lọ̀ ti ìsinmọ́ mi ìṣẹ́ ayé hìn àwọn al'umma pẹ̀lú gbìyànjú wọn bọ̀dá àwọn ti màti dára wọn fi dín nílẹ̀ àfọwájà àwọn ọmọ ẹ̀sẹ̀ lọ́ba níjọ níjọ ọ̀kadà sáà irun kọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ àwọn kò mẹ́ṣí mi náà wà á mẹ́ منهم من أهل وما كما منهم من أهل إلا يتصل ببني عاسم والة ورحم أو مساحرة خواسي كانوا أبيكي بي أسكوا لعنوا كيلوا هو بني عاسم أدلي يا أبيدلي بابا أبيدلي جاءنا أعلم أن أخبار صحيحة díkò yóò àti àwọn ìròyìn tó dáadù àti yẹ̀rùwíyà al-sirk káwọn tó dòdó mú wá fún wa wọ́n àdáàlà àwọn tó mú ti déédéé níbi ìtàn wọn ní àlẹ́tì tó gbìtò an asábi rasulullah sallam wọ́n náà lè ta òṣìṣẹ́ tó múra lọ́dọ̀ tó àwọn sàlẹ̀ sallam ó di yẹn yàtọ̀ sàtánù kúlù bí xíratin من أنا فتر إنسانية بعد الأنبياء gbogbo wọn ó wà nú orin nana arafat al-insaniya duk o ọmọ ènìyàn ọmọ dájú gbádùn àmbíyá wa rusul lẹ́yìn àwọn níbi ọlọ́wọ́ bá àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá kò fẹ́ tó ní orí lára bí àwọn ìsàlù sẹ́dàm ọ̀nà akhbara allati ìtàwóhù síratu sàhábà àwọn ìtẹ̀fọ́múwá nípa àgbéjà ayé àwọn sàlẹ̀m tóhìmú annahum kanu sọ̀gẹ́rọ̀ nufus fi hàn pé ẹ̀mí wọn ẹ̀mí yẹn fúyẹ́ هي التي رواءت قذبة وداعون هنا نبقى اوا اقراء او وداعون كنو دم وداعون اوا كني كني اوا لابد اوا مكرا موضوع اوا نوع فنا ودي وا ليه من تجي ولا بقى بقى سابي جودا ودي لو كنا بقى كنا وفاوا ni gbogbo ọgbọ́n tó kọ́ sí ìkọ́sọ́dá ṣàfihàn zindikù yàrá ìkọ́lùpẹ̀ ni zindikù yóò di yẹ́yìn والله تعالى أعلم نعم إن تأخير المسلمين يحتاج إلى كتابة جديدة قد طيب، مسلم هذا هذا هي يدكتوس بعشلوا طيب، ليه يعني إن تاريخ المسلمين يحتاج إتناع المسلمين يحتاج إلى كتابة جديدة أم بكاتا كيكو سمين تتلو صلى الله عليه وسلم ذلك من آخره من gbẹ̀nà èyí ká mú láti bí sọ́ọ̀sì tó dájú obìnrin gbẹ̀nà bí asọ́ọ̀fíà tí tó má lè tó má bá sí ẹmà min mawatin lati kẹwàá alùlọ́gbẹ̀mí harabitin min mutalakọ̀ mutalakọ̀ ìgbẹ́ pé a mímú kúnnú àdọ̀ sí irọ́ àwọn ẹni bí kọ̀ǹkọ̀lẹ̀ akbar علما أن أمتنا إسلامية أما ما قال أمة إسلام أمتنا إسلامية ما يقول الأمة وإسلام هي أدنى أمم بالمالة التاريخة التي يعمل تقول أسانيد الثابتة هنا لو تاج لو يروج هو الأمة شيء كلون دابو بو كلون أسانيد الثابتة كلون إسناد

three rounders. kéèjì pọ̀ ní mọ̀ sọ ni pé ilẹ̀ Yorùbá ẹ̀ mẹ́rin bí wàá fà àwọn náà sì lu English ẹ̀ mọ̀ wọn àá fà wọ́n yẹn náà ló sì wà ń bẹ̀ lẹ́yìn náà àwọn tó ń ṣe three rounders lẹ́yìn ọkọ̀ àti Kánò yìí lẹ́yìn bí Yorùbá wọn ṣe three rounders. lẹ́yìn lọ́dún wọn ní ebi Yorùbá ṣe three rounders ń bẹ̀ ìbò yẹn náà wọ́n mi ṣe ẹ̀rọ tó ti kú ní phd nínú ìsàmì ìsàmì kò ó ní phd nínú ọ̀lẹ̀kẹ́ ilá fi kọ̀ọ́ṣe dáadáa ó ní phd ó ní yẹ́gà àfá bùbáàz ó ní lọ nìyẹn ó sì tẹ̀ mẹ́lẹ̀kú sí nínú àwọn ilé ìbò bá ìṣẹ́tọ̀ ọlọ́run fòyín sùúrù All right bá yẹ kí ẹni ìgbà fà á mi pípẹ́ ẹ ọ̀gá náà àwọn tó ní ìdílé ẹ̀dẹ̀ ní ní ìkọ̀mìtì ọ̀ balẹ̀ ẹ̀. kọ́lẹ̀s. ó ti ṣe ìkọ̀rẹ́ṣọ̀ láti lọ sí ọ́fíìsì. lábàdì lọ́gbà bá lábàdì lọ́gbà gbọ́dọ̀ àwọn mùsùlùmí yà ní mínísítà education and everything ní ó di ewu àkọ́lọ́dé wọn yàn mùsùlùmí díẹ̀ náà gbọ́dọ̀ ẹ̀ and pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá ń ṣe tàn pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá fún un ọlọ́wọ́ sí rọrùn pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá فقد تبارك سلفنا الصالح للمؤخرين أخبار قبل بيعها في àwọn afa àfáàwà emire wọ́n bá wọn nínú àwọn tó mọ́ sọ ìtàn dáadáa wọ́n rí àwọn ìtàn yìí síwájú kó tó nù jùmọ́ àkúlù máa wọ́n sọ̀lá iléyìí àyè mingashin wasami lẹ́yìn náà ìjọba gbìyànjú láti sí àfọ̀mọ́ gbogbo tó bá wọn tó wọ́n wọn nínú àwọn tó níyànjú مدينين على مقصاد الأخبار أسماع ورواتي wọ́n ń tají lórí àwọn masáàbì sọ́sìsì àwọn ìròyìn wọ́n yìí wọ́n asmá ìròwà ti àtàwọn tó gbà wá liyakuna qari'u ala bayyinatin min sahiha wa saqimiha ẹgbẹ́ jẹ́ máa ń tàkírà yìí àwọn tírà àwọn yìí yóò wà rabayyina lórí ìjọjú min sahiha tó bẹ̀ wa saqimiha àti tó ní aláfẹ́ bẹ̀ wọ́n ti dọ́rùn náà náà kálàf ní ọdún ọ̀sẹ̀ ọwọ́ kàwá nìsí àwọn táwọn àsìkò yìí àwọn kálàf kai nasiru ala kúta sálàfin sálẹ̀ látẹ̀lé ojú ọ̀nà bàbá wa gbọ́wájú wa nùsọ́fì ala áàbì ìlúkùtù láti àwọn àfihàn tí wọ́n yìí nùmẹ́yìí lùkùtù mímí náà sọ́fì kálẹ̀ bá yọ ìtúlà rẹ̀ níbi tó ní àlàáfíà wọ̀lọ̀gáṣú مهتمين نكون بذلك خير خلف ونكون بذلك خير سلف خلف او عجب من اي فدعا بخير سلف او سبب فدعا وأتى يعلم الجميع من صحاحف أصحاب محمد صلى الله عليه وسلم ثم القوامة آه أو يا إسحاق صلى الله عليه وسلم كانت كقلوبهم أما دي أو بايا نقاء قصيدة به سلامة تقول لها فيها بصورا أنما الساب لقد باتت الأمة الإسلامية محرمة من أعلى من أجرز جنابيل قوتها أما مسلمين دي وتعدي lójú oorun àwọn nǹkan tó léwọ̀ fúnra wọn níbi àwọn tó jẹ́ agbára wọn ala wa huwa imanu azim bil azmatin madiya pẹ̀lú ọlá tí ń bẹ sáwọn síwájú wọn fi hin anna'a silsilatu salaf lam yara tarikh sirat ashar wala azhar wala azhar min sirati ọ̀fẹ́ síkà tọ́mọ́ sílẹ̀ níye lórí لها أو الأمة المسلمين من أراد أن يكتب في تاريخ وما بيسر عن قائتان فعليه أن يكون سليم قوية بأهل العقل والخير كويبي أمني ألا أمني كوما قد ما وين يردو وين يري عارفا بهم كما ولما لهم من حق كلمة دوا لهم مكانة يكون باردا بارعا في تمييز بين الحملة الأخبار فهميته لا يا وتوان بيان ويروينو وتمييز الصحيح من سقيم ثم يريدو أتيتوجد لا فيها أتيتوجد لا في أمينا الذي فكر صديقا صادقا لذي بلدو تغيرا للحق أجمع تبني آه kúrà pẹ́ẹ́pẹ́ tó kó ní ọwá independence pẹ̀lú òdodo òṣìṣẹ́ lè di wọ́n nípa òdodo wọ́n ti dáwà nù wọ́n lọ́ba ilé ìrìn ọ̀rọ̀ ti gbé ìjọba kan sọ kọ́lọ́ bímọ kí awẹ́l tó ní yorùbá bá ń sàlàyé lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.